orúkọ mi ni minjin adéwálé lawansin eh, tí gbogbo ayé mọ̀ sí minjin eh, ọmọ Ọ̀yọ́ state ni mi Ìbàdàn precisely olúyọlé local government mo ti wá eh, màmá mi ọmọ Ìjẹ̀bú Ṣàgámù ni màmá mi mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orin ó ti pẹ́ díẹ̀ tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin àti bẹ́ẹ̀ two thousand and five six mo ti ń ṣe bọ́ mo kàn máa ń ṣe pé mo ń kọrin mo ń write nìkan ni mo ń ṣe mi tí ìbẹ̀sẹ̀ máa lọ studio èyí ṣe bọ́ mo bẹ̀rẹ̀ alájòta ẹni tó máa ń jó fún music videos ẹ máa ń jó máa lọ fún competition gbogbo ìdíje ijó mo wà ní group ńgbà yẹn so mo máa ń jó fáwọn artist àwọn olórin pẹ̀lú orin wọn wọn máa dún bákan máa ní ah èmi gan lè kọrin ju yẹn tí mo jó fún yín lọ́la pẹ̀lú wọn máa treat ẹ pé jókòó síbẹ̀ yẹn àbí táwọn dancer máa wọn jókòó síbẹ̀ ó yẹ yín so mo ṣáà bẹ̀ sí máa ṣe mo ṣáà ń dúró de bí opportunity máa wá. Muhari á rí ìdíje eh, ẹ̀ẹ̀kan tí mo rí online high school music à ń gbà yẹn ṣáà tówó jọ eh, mi wọ́n tán pé five thousand ṣá ń gbà yẹn ó yẹn gbóná gan torí kò sí owó mo yá yá ara mi ṣáà fi ṣe eh, high school music à ló franchise wá láti America so ra franchise wá sí Nàìjíríà so ó wá ní káwọn jáde but kó tó lè wọnú nǹkan bẹ́ẹ̀ gbọ́dọ̀ mọ gbọ́dọ̀ mọ gbọ́dọ̀ mọ so àwọn tó judge wọn gba àwọn Kafi àwọn Stella Damasus àwọn Emma Yalogo àti àwọn couple other people tí mi lè márùn tí mo mọ̀ so aṣáà lọ fún ìdíje yẹn èmi mo ṣáà mo mo mo làlùyọ ẹ máa sọ yẹn ẹ ti yẹn hàn so ibẹ̀ mo ti bẹ̀rẹ̀ àtìgbà náà eh, mo ṣáà làlùyọ àṣìpadà eh, sórí pé à ń wá opportunity meanwhile before that one mo ti ra fọ́ọ̀mù kan tó ń pè ní sentate superstar gbà yẹn àṣàrà fọ́ọ̀mù yẹn three five gbà yẹn wọ́n mi ló fi mi lówó yẹn pé ah, ìwọ tó ṣáà ń bínú fẹ́ gbó fẹ́ kọrin fẹ́ yà gbà mo ní kó fún mi lọ́ṣà fún mi ló ń gbà yẹn nínú gbégòsí náà ni mo lọ fún competition yẹn ìgbà tí n bá lọ ọ stop ẹ̀wọ̀ ṣe mọ́ ah, gbà mo wá fi lọ fún kejì tí mo ṣẹ̀ sọ ń sìn so ìgbà tá ilé náà nǹkan ta expect àrígbà ṣáà mo bí bẹ́ẹ̀ máa ń ṣe ń gbà mí àṣà àjókòó lé tún dúró de pé ó máa ṣẹlẹ̀ bí ó ṣe pè wá padà sí percentage yẹn pé àwọn tó qualify gbà yẹn o pé um, wọ́n ní organization problem ní pé ká padà wá so <clears throat> bá padà síbẹ̀ I continue láti top gbé top fifty so láti top thirty ó ṣe sí top twenty top ten so mi gbé mo ti less experience nínú tí mo lọ fún gbà yẹn high school music àti mo sọ fún tẹ́lẹ̀ yẹn mo wá mẹ́sọ̀ pé mo jẹ́ kí performance mi yàtọ̀ mo jó dáadáa mo rí mo ti understand uh, stage management ìyẹn mo mọ̀ pé tó bá ń perform wọn á kọ̀ dó sójú kan ó yẹ lọ kó jẹ́ káwọn èèyàn audience enjoy performance ìyẹn mo ti mọ̀ stagecraft mo ti understand ẹ̀ láti competition so mo lo yẹn mọ́ orin tí mo kọ ìnà ọ̀yàn wa ó wú wọn lórí gan so mo ṣe win in twenty ten ló gbé mi síta táwọn èèyàn fi mọ̀ mí ìnà is the word so wọn á kọ first single mi turning me on ọmọ ṣọ́ra má fi mí ṣeré o torí ti bá mú ẹ mo lè ṣe ẹ léṣe you turning me on. now orin tí mo kọ́kọ́ kọ́ ń gbà yẹn ní twenty ten yẹn gbẹ̀yìn under Kennis torí Kennis náà support competition yẹn so ó jẹ́ pé àwọn ni partnering label so record deal tó fún wa ẹni tó bá win ibẹ̀ ma máa bọ́ so gbẹ mo ti bẹ̀rẹ̀ orin láti gbà yẹn gbogbo wa ní ups and downs. Right.